adúlá yọ adó abọ́ ẹ̀fọ́ rẹ̀. ó yà láwọn kan kéré ju fẹ̀ tíwájú tẹ̀lé labalábá tí wọlé jù wálé. jẹ́bi ṣúgà. ta ló pè mí náà. ó yà tún ẹbí àkànpọ̀ làṣọ kẹrẹ lọ. yàgò abọ́ ẹ̀fọ́ mi I lè ṣe rẹ̀ náà ni yìí. àtìgbà tí mo wá street ni mo ti fara kí ṣẹ̀gbọ́n mi dúró digbidigbi pé máa dé yankí. ọ̀rọ̀ pọ̀ ní wẹ̀ náírà ṣọ́dẹ̀mọ̀ mo máa sá parí àwọn tá máa júbà fún wọ́n lè yàtọ̀ sáwọn tá máa kí. ó ṣàpá nínú brain box full body wọ́n ní kó darapọ̀ mọ́ bí ẹni tẹ̀fẹ́ wá bá ò lọ́mú náà ṣì náà gẹ́ bọ̀bí mo máa penetrate tinubu kò sí kọ̀tà máa bá mi fọ̀ winners no dey pull out so therefore mo ní láti dá mo máa release distribute mélòó kan lọ fẹ́ bá mi kà ló jẹ́ bàtà orí bọ́ṣọ mọ̀ close yẹn kọjá abódìjà ọ̀rẹ́ kó tá máa bá wọn sọ wọ́n máa tẹ̀lé bá wọn kọ́ bí ẹgbẹ́ tó lọ sóko tó máa kẹ́ tó gbàgbé ọkọ́ yẹ̀rọ ni yóò máa sọ kọ́lẹ̀ tílẹ̀ kan máa gbọ́ ọ̀rọ̀ yẹn bí òwe ìyẹn fọ́mọ tó bá lọ gbọ́ ìṣọ́lẹ̀ ló lè pè níbi easy to wọ́n lèrè ṣálẹ̀ṣẹ̀ ẹ̀lẹ́ àwẹ̀wẹ̀ sọ akọni kò gbọ́ yóò sì yẹn yẹrùkú ojú wọn láwọn kò bọ́ kábọ̀ mi sì kò lè tán àlùjọ ni wọ́n lè tán ọkọ̀ àṣetí kò mẹ́ka kò mẹ́ka ọkọ̀. We got the Igbo nation in the building. It's about to go down. Daisy, ah. hit the shit out of them. onye na-ezila m ụzọ m lokeshọn ije ajelu n'ogbe abụla lokomotiv onye ike bụla ọsị ka ọ gawa vakeshọn na ike adịla agwụ ya maka nleka ịbịara anyị vakeshọn lesin abụzi m gbadoe sachi ike elon mos owu adịla asa mana ibute ike bụkwa mos ịfụ my boys fana stak kwa mos onye ọbụla wetelu m ọnụ ị ga-afụ m ego ife na-agba ndị ilu ọlụgo chọrọ nke mgbada ajụ dị village ijuku m ekwensu ọkwa igbo ka m si pụta wee mebe mkpọtụ mgba ma gaisi fa ga-amapụta ekwe m bụ yakụba mesịanụ ya bụtụba legozi m anya ọfụma lirikali agụba ji my ego dazi dinadigo nna gwa ezigbo anya you can never step on my toes enwe m igbo na my ji na the dinadi bros you can be in my shoes as in dynamite toes close na atọ ka henesi jụọ Mm-hmm. eji m mọnya adị m eghe mkpọtụ jọgụzazi tii for business adị m eme ife ndị jikala na imekwa na olewa gị ya goinda boski yomata bọọbụ simpe the boss, na bọọsụ gị na ahịa go to my taste lepụ many you nwachụ wọdụ briefcase saga in my jazzy for my time i go pay uh-huh. all of my guys in, all of my guys in, they can do agulere all of a sudden bill you put take the bill i go calculate the things that they drop on the daily lines You wey to motivate pasi Ghana jọ to dan my lines dey orientate rap mo dey born rap dey but I rap in dey But I rap in the ni my name, ebu nkụkọ ọbala rap m na agba ọbala ogwu oge ma na ọbala ọkụ na agba ọzala dị mma agụ ha afọ